ما كان لأئمة إنه شاكر لعقول وبعد شيء فعما السلام عليكم ورحمة الله تعالى وبركاته ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní alàgbà orúkọ mi ni Alhaji Ibrahim Agbẹ́sìnga ẹ káàbọ̀ sílé òtítọ́ a fẹ́ máa gbára wa ní ìyànjú báwo la ti lè gbádùn láyé tá a tún gbádùn ní jọ̀ǹgbèdè alkihama kò dáa kéèyàn wá sáyé kó jìyà láyé kó tó wá jìyà jọ̀ǹgbèdè alkihama irú iṣẹ́ wo la lè ṣe irú ìrìn wo la lè rìn irú ọ̀rọ̀ wo la lè sọ irú oúnjẹ wo la lè jẹ irú aṣọ wo la lè wọ̀ ta la lè bá rìn gan-an ẹ káàbọ̀ sílé òtítọ́ ẹ máa bá wa ká lọ.